ọba orin K1 the ultimate tí wọ́n gbé wọn wá síbẹ̀ ah ọ̀rọ̀ yìí máa di yánpọnyán rìn ọ̀rọ̀ yìí máa di iṣu atayanyan ó di yán pẹpẹ skataskata kí ló ṣẹlẹ̀ gangan àwọn mú etí mọ̀ pé àwa lórí Orísun agagẹmí àyìnkè àwọn aláì láti tọ pinpin nǹkan gan ọ̀rọ̀ yìí ó ó di nǹkan débi pé wọ́n sọ pé akílẹ̀ tí Genesis máa ṣe gbé K1 wá sí church nǹkan ah, ah, ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gangan what happen àwa débẹ̀ o ọ̀rọ̀ yẹn social media yé ó dàrú àwa débẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà fẹ́ gbọ́ nǹkan tí bàbá wa sọ ẹ fẹ́ gbọ́ nǹkan tí Genesis tí wọ́n sọ gbogbo ẹ̀yin tèmi <laughs> nígbà tí k1 àti ẹ̀dẹ́bẹ̀ orin tọ́tẹ̀ kọ́kọ́ kọ orin yẹn trend pa tẹ́ bá ń gbọ́ àwa yóò máa jẹ́ orí yéèbà nínú ọdún tuntun tá a mú lọ yìí a àwa yóò máa lékè ṣá èmi àjò zankutẹ ni màjọ màá tún gbé bọ́dí. wọ́n máa lálọ́ mo gbọ́lúwa dúró ọkàn mi balẹ̀ kíní kan mo ní í ṣe ni. ẹ wo orin tá a máa kọ láti sísìn lọ àti títí lálẹ́ ní ọ̀rọ̀ yìí ó di ó di nǹkan o ó di nǹkan àwọn kan ní à kí ló ṣẹlẹ̀ gangan kí ló jẹ́ tí ìránṣẹ́ ọlọ́run máa ṣe gbé kí wọn àwá sí ṣọ́ọ̀ṣì ẹ jọ ṣé ọmọ èṣù ní K1 The Ultimate ni <laughs> kò yé mi ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé ah Genesis Global bí wọ́n ṣe máa ń ṣe nǹkan wọn ni ó tẹ̀ ní sáà kan náà tí wọ́n gbé small doctor wa ẹjọ́ tó lọ́yẹ̀ nídàá ti máa ta anybody nù wọ́n lè wá sílé ìjọsìn gan wọ́n lè wá sílé ọlọ́run gan kí wọ́n tún bọ́ nìgè ju bó ṣe yẹ lọ mi ìfisọ́dọ̀ anybody àmọ́ èmi kàn ń sọ ti tèmi ni ẹ wo ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ìránṣẹ́ ọlọ́run Genesis ọ̀tọ́rọ̀ àwa débẹ̀ ọ àwa lọ bí wọ́n lè rẹ̀ gbọ́ sà báwo gangan ló ṣe jẹ́ ẹjọ́ wọ́n ní ké wọ́n the ultimate báwo gan ni gbogbo ẹ̀ ṣe ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ nǹkan tí Genesis sọ à ń padà bọ̀. ó pọn káàkiri àgbáńlá ayé. kọ́mi ni wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ olùṣọ́àgùtàn Celestial Church of Christ Genesis Global kórè tá a ṣe kọjá lára ètò tóbi jù tá a ti ṣe ní ti Alhaji Wasiu Ayinde Mashowa Alhaji Alhaji nítorí pé wọ́n jẹ́ ẹlẹ́sìn Islam tí wọ́n dẹ̀ ń kọ fújì mo rí wọn ní ìpàdé kan tí mo lọ níbi ayẹyẹ yìí wọ́n yẹ́ mi sí gan-an wọ́n á jẹ́ kó yé mi pé àwọn ti máa ń wò mí ti pé àwọn dẹ̀ nífẹ̀ẹ́ mi kó tiẹ̀ tó tó gbà yẹn lọ́ ti máa ń bá mi sọ̀rọ̀ lórí fóònù mi hàn níṣòro rí orí òfò wọn rí kán pé mi ẹ̀dùn òdùn wọn rí ṣùgbọ́n wọ́n sọ pé àwọn mọ̀ pé àmì Ọlọ́run wà lára mi wọ́n tiẹ̀ pè mí pàwọn níṣòro kan rí ibi ìnáwó tá a wà yẹn ní oṣù mélòó sẹ́yìn bí oṣù mẹ́rin lọ́n ti sọ pé ìjọ wo nìkórè wa àwọn máa wá bẹ̀ láti wá kọrin ìyìn Ọlọ́run ó yà mí lẹ́nu ó jọ mí lójú pé ah alájí èmi mọ̀ pé tó máa pa Alhaji Wasiu Ayinde màṣá èèyàn máa níbi five million ten million mi ò dẹ̀ fowó pé wọ́n wọ́n ní mo fẹ́ wá kí ẹ mo dẹ̀ wá fẹ́ bẹ̀ yín ọlọ́run ọmọ ilẹ̀ Yorùbá ni mi ti a bí tá a bá máa mú ẹ̀sìn kúrò tá a bá máa mú ọ̀rọ̀ ẹ̀sìn àbí ìjọ kúrò a sì máa rántí àṣà ilẹ̀ Yorùbá tó sọ wípé ká bọ̀wọ̀ fún àwọn aṣíwájú wa ẹ̀gbọ́n mi bàbá mi ẹni tó ti wà nínú ìrìnàjò ògo kí n tó wà nínú ìrìnàjò ògo ò lè sọ pé àwọn fẹ́ wá kí mi kíní ẹ má wà tọ́wọ́ mi bá mọ̀ ẹni tó jẹ́ aláàjì fẹ́ wá yin ọlọ́run pẹ̀lú ẹni tó jẹ́ olórí ìjọ kìrìsìtẹ́nì ọlọ́run náà la sì fẹ́ yìn wọn sọ pé àwọn fẹ́ kọrin òrìṣà mi ìdẹ̀rù pàlàjì ń kọrin òrìṣà wọn dẹ̀ gbà wọn láàyè kan wá ìkórè tá a ṣe kọjá lárinrin ọ̀pọ̀lọpọ̀ ìyọ̀ngàn gbàgbọ́ wọn lè wá aláàjì dẹ̀ wá wọn kọrin ìyìn bí àwọn orin tẹ́ ń gbọ́ tẹ́ tún gbọ́ tẹ́ tún máa gbọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ tán yìí ẹ̀ríkè gbogbo rẹ̀ tọkọ wọ́n fi yin ọlọ́run ni ìgbà tán dé wọ́n tẹríba níwájú pẹpẹ wọ́n yí wọ́n dúpẹ́ fún ọlọ́run ẹni tó bá dé ilé ọlọ́run tó bá forí balẹ̀ ẹ̀ mọ̀ pé ẹni tó ní ìrẹ̀lẹ̀ tí ò kárẹ̀ sí fóun jẹ́ nǹkan kan ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run wọ́n tún ṣe tán wọ́n tún kọrin pé àwọn èèyàn ṣe tó gbà wọ́n láàyè lẹ́yìn yẹn mo lọ kí wọn láti dúpẹ́ lọ́wọ́ wọn pé ẹ ṣe tẹ wá sà because lẹ́yìn yẹn oríṣiríṣi ariwo là ń gbọ́ ṣòyẹ kó ní fújì lọ sí ṣọ́ọ̀ṣì lọ kọrin wọ́n á rí i pé ayé yìí kún fún ìṣòro gan pàápàá ju àwa yorùbá àti ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀kànmọ̀kàn tó ń jàjà ẹ̀sìn nígbà tá à ń bọ̀ lọ́rùn ẹ̀sìn wo lọ́sọ̀ pa máa ṣe tá délé ayé ṣèbí ilé ayé la débẹ̀ sìn ẹ̀sìn wo lámọ̀ tá a máa ṣe kẹ́yìn ẹ̀sìn wo wà ní òkè ń ṣe ẹ̀sìn ọlọ́run mo ti lọ sí Jerusalem rí mo rí i pé gbogbo àwọn tó ti ń tajà fún wájú tó pọ̀ jù ń bẹ àwọn ẹlẹ́sìn Islam ni a wà níbi tá a ti tán pè ní wailing wall à ń gbàdúrà mẹ́jọ kan ẹgbẹ́ kejì láti ń gbọ́ Allahu Akbar wọ́n á jókòó mọ́ ló lè gbèjà Ọlọ́run so bàtà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo kí ló dé tàlájì lọ sí church wọ́n á sọ fáwọn èèyàn pé kí ló dé tí àwa Yorùbá àti àwọn ènìyàn jẹ́ kẹ́ni má ní ògo mo rí pọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò débi tó yẹ kán dé láyé ayé aláyé lọ́ṣọ́ táyé tí wọ́n fi yé wọn ògólógó lọ́ṣọ́ náà fi gbẹ̀yìn ògo tí wọ́n sínú òfo abájọ táyì mọye èèyàn tí ò fi jèrè ọmọ torí pé ìjábọ̀ ọmọ ọlọ́mọ náà máa ń wà abájọ tẹlomi ò fi lè rìn jìnnà torí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ló ń ṣọ́ abájọ tẹlomi ò fi lóhùn láti jẹ́ ohun tí gbogbo ayé máa gbọ́ torí pé ohun olóhùn ló ń ṣọ́ wọ́n á béèrè pé kí ni ohun tó bad tàbí tí ò dá nínú pé aláàjì lọ sí church wọ́n kọrin ọlọ́run wọ́n tún ṣe tán wọ́n ní kí n gbàdúrà fáwọn tẹ́ bá wo fídíò yẹn nígbà tí wọ́n máa gbé microphone fún mi tó kọrin tán wọ́n kúnlẹ̀ ẹ jẹ́ ká mọjọ́ orí kúrò ẹ jẹ́ ká múgbà tán ti bẹ̀rẹ̀ oríire kúrò ẹ jẹ́ ká mọyì olórí ìjọ tán mọ̀ kúrò wọ́n kúnlẹ̀ kó tó gbé microphone fún mi èmi náà gba microphone lọ́wọ́ wọn tán bá wọjọ́ orí ni wọn ò ní ṣe yẹn ẹ tiẹ̀ dúró náà nígbà tí olórí Nàìjíríà Muhammed Buhari nígbà tó máa ṣe campaign igbákejì wọn pastor ni nínú campaign ti pastor wa Alhaji kọrin Pastor, ò ṣe sọ pé pásítọ̀ redeem làwọn kálájì máa kọrin ìyẹn ni pé after God is government relationship wa àtọlọ́run ìbáṣepọ̀ wa àtọlọ́run ló mata. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó sọ pé kí làlájì lọ kọrin church kí ló dé tàlájì lọ kọrin church wọ́n ń jójó àlájì o wọ́n ń ra cd àlájì o wọ́n ń lọ sí pati àlájì o àlájì wa kọrin àìmọye aláìnígbàgbọ́ mi wọ́n wá sí church ìjọ yẹn ńgbà tí mo tún máa gbàdúrà tí máa pe altar call àwọn èèyàn tó fààyè wọn sọ lọ́rùn mo ń béèrè pé àwọn olóòtú ti ara ìpasẹ̀ ìjọ yìí celestial yìí join celestial ọjọ́ yẹn aláṣọ funfun èèyàn tó jáde wọn ju one thousand lọ èmi kàn jẹ́ èèyàn tó jẹ́ kí gbogbo ọ̀nà ni mo lè fi jèrè ọkàn mi kì í tààyàn nù tí n bá láwọn ọmọ tó ń play football mo ti gbàbẹ̀ jèrè ọkàn táwọn èèyàn ti play football nílùú òyìnbó táwọn àwọn ọmọ yẹn dẹ̀ ti di member church yìí ìgbà míì àsìkò àwẹ̀ mo máa ń pín nǹkan fáwọn mùsùlùmí torí tó dá ìṣòro ilé ayé yìí lẹ̀ òun níjà ẹ̀sìn ìgbà táwa wà nínú Islam tá máa gbàwẹ̀ tí ó sì nǹkan tá máa jẹ ni mo rò kò ń ṣe pé mo ní kàn wá di Christian ẹni tó bá wọn lè jọ́sìn níbi tó wù máa ń pín nǹkan fáwọn èèyàn lásìkò àwẹ̀ torí pé à ń ṣe àdúrà ńjọ́ kan níbi ìsọjí yẹn mo máa ń bèrè pé àwọn olówó àtọ́ jẹ sàárì tó jẹ́ pé wọn rí nǹkan jẹ sàárì tó jẹ́ pé tó máa túnú kò sí tó máa fi túnú àwọn arúgbó tó nawọ́ sókè wọn tó five hundred mo wá wò pé nígbà téèyàn ń gbàwẹ̀ tí ò rí nǹkan kan gbàwẹ̀ ó ń gbàwẹ̀ lọ́wọ́ tó wá síbi ìsọjí yẹn ni pé wọ́n mọ ohun tó ń ṣe kò ṣe pé mo ní mo fẹ́ jájà ẹ̀sìn gbà àbí mo fẹ́ mo kàn wò pé ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ìfẹ́ ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ torí nínú ìfẹ́ ni Ọlọ́run ń gbé so ni mo ṣe sọ wípé mo dúpẹ́ fún Ọlọ́run tó jẹ́ kí ìkórè yẹn dùn tó dẹ̀ dùn tó lárinrin àsìkò kérésì la wà yìí gbogbo ẹnikẹ́ni tó ní nǹkan ẹ má gbàgbé pé ńgbà kan àwa náà ò ní rí àwọn kan wà tí wọn ò ní rí tán dẹ̀ sì máa ní ohunkóhun tẹ́ ẹ bá ní lásìkò kérésì ẹ jẹ́ ká pin ká ti múnú àwọn ẹlòmíín náà dùn ká jọ ṣe láṣẹ papọ̀ ṣé ẹ kò sẹ́ni tó ní nǹkan tán tẹ́ bá ní nǹkan ẹ̀ tí ní nǹkan ni tẹ́ bá ní débì kan ẹ̀ tí ì kan ni tẹ́ bá ní mọ̀yàn kan ẹ̀ tún tí mọ̀yàn kan ni tẹ́ bá ní ní agbára kan ẹ̀ tún tí ì kan ni ẹnìkan wà tí ò tí ì jẹun oúnjẹ tẹ́yìn fẹ́ dànù ẹ jẹ́ káwọn kan jẹ ń bẹ̀ àsìkò kérésì à ń ṣe torí rántí ìbí Jésù a ní olùgbàlà aráyé àpò ní olúwa wa àwa kìrìtẹ́nì gbogbo ìgbé ayé jésù ó wá fi ṣiṣẹ́ ni jésù ò kọ́lé kò ralẹ̀ kò fẹ́yàwó ó fi sin àwọn ènìyàn ni òun la ṣe ń rántí ẹ̀ ìgbé ayé wa gbọ́dọ̀ pé ara wa ó gbọ́dọ̀ pé ọlọ́run ó gbọ́dọ̀ pé ìran wa ta lẹni tó máa sọ pé torí tiwa lòun ṣe wà láyé ta tó máa dúpẹ́ ẹjọ́ tó mọ̀ wá ta tó máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ òun ọ̀pọ̀lọpọ̀ wa lòun ṣe ṣe rere gbogbo tá a bá ń ṣe ẹ ká máa ṣe nǹkan tó máa fi rántí wa mo fi àsìkò yìí sọ pé Aku kú alájà ọdún a kú ọdún kérésì kérésì ọdún tó ń bọ̀ a bá wa láyé aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé báyé fẹ́ báyé kọ̀ ọdún yìí kò ní bá wa nínú sáré jésù olúwa wa. ọládélé èmi rọwọ́ àánú ọlọ́run bá. orí nínú iṣẹ́. jẹ́ kó máa bú ẹ̀. èébú òṣò. Israel jẹ́ kán máa bú ẹ o. èébú oṣó. olófo bínú ológo jẹ́ kán máa bú ẹ o. èébú oṣó. èmi àjọ máa tún gẹ̀ẹ́sẹ̀ sókè bàbá ṣeun pupa ọlọ́run ti ń ṣe fẹ́mi ni ọwọ́ náà tètè máa ṣe tiẹ̀ máa kọrin tiẹ̀ àpèmọ́rẹ́ là ń pè tèmi jẹ́ ẹ̀yin náà ti gbọ́ nǹkan sí ìránṣẹ́ ọlọ́run Genesis tí wọ́n sọ mí ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ mm, àwọn lọ́lọ́rọ̀ wọn mi ní bá wọn fẹ̀ àmọ́ ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí wọ́n sọ ẹ̀dẹ̀ ti gbọ́ nǹkan tí wọ́n sọ lórí pé àwọn gbé K1 the ultimate àwọn gbé wọn wá sí ilé ìjọsìn hmm, ẹ̀yin tèmi ẹ̀yin tèmi ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ gọ̀gọ̀ báwo lẹ ṣe ń prepare for ọdún ńlá tó ń bọ̀ yìí <laughs> báwo gan lẹ ṣe ń prepare àwọn ẹlòmíín fake promises ti pa wọ́n nígbà tí twenty nineteen máa dé ńgbà yẹn ah, irọ́ twenty nineteen mi no mi ni máa ṣe léyìí mọ́ no nǹkan báyìí ni máa máa ṣe yes ọ̀ mi ni ṣe àmọ́ ká tó bọ́ sí ká tẹ̀ tó mú april gan gbogbo nǹkan tí wọ́n sọ pé wọn ò ṣe mọ́ yẹn wọ́n ti ń padà sí i torí ẹ̀ tó bá ń sọ pé òkè ọdún tuntun kí làwọn kan tó fẹ́ máa ṣe àtìkọ́ tó ṣe manager máa gbàdúrà ẹ kọ̀ ẹ máa ṣe bó ṣe wù yín ṣá torí i realize pé tẹ́ ẹ bá promise pé nǹkan báyìí mi ní ṣe mọ́ nǹkan yẹn náà lẹ ti máa padà wá ṣe amọ́ṣẹ́ yìí twenty twenty tó ń bọ̀ ọdún lọ o ẹ̀yin tèmi àdẹ́ ń ṣe ọmọ kékeré mọ́ ṣe rí ọmọ ọmọ ọmọ òòjọ́ gan tó bí lẹ́nì tó bá máa di lọ́la ó ti ń dàgbà ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe tẹ́ bá rí i pé nǹkan kan wà tó jẹ́ pé ẹ ti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe bóyá okòwò kan ló dáwọ́lé ni ó ti ṣe ṣe ṣe ṣe òréré ń bẹ̀ jáwọ́ kúrò nù ẹ̀ mú nǹkan míì ṣe kò ń ṣọ̀nù ẹ̀ èèyàn kan ló ń tẹ̀lé títí títí tí ó ti ké òun tẹ̀lé lágbájá yìí láìfẹ́ ò change jọ kí náà fani pé òun tẹ̀lé yàn tí láìfẹ́ ò change sí dáadáa jáwọ́ fẹ́ni yẹn sílẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ boyfriend girlfriend kan ló ń tẹ̀lé orí pé kò help kárí ẹ̀ wọ́n kàn ń kó ṣọ̀bẹ̀ wọ́n ń kó ṣọ̀bẹ̀ wọ́n ń ṣe kankan wọn wo pé twenty twenty tó ń bọ̀ yìí ẹbí bí wọn fẹ́ sọ̀rọ̀ bí irú diamond drink tó fẹ́ lò wọn fẹ́ sọ̀rọ̀ bí ilé fẹ́ rí wọn fẹ́ sọ̀rọ̀ home like seriously òun tẹ̀lé yàn láti bí ọdún méjì ọdún mẹ́ta jọ kí lẹ̀ ń ṣe ṣe ń train ara yìí <laughs> kò tiẹ̀ mẹ́nu bá kí ah, ẹ girlfriend ni báwo ló ṣe fẹ́ káwọn ọmọ wa ṣe jọ́ ń tọ̀lọ́ ẹnìyàn ò ní kan ṣe fi sílẹ̀ bó ṣe wà lọ́kùnrin náà ló wà lóbìnrin ṣé lọ́dún tuntun tó ń bọ̀ yìí ẹ jẹ́ ká mú lókùnkùn dùn ẹ dẹ̀ jẹ́ ká nípinnu pé gbogbo nǹkan rẹ̀ yẹn ẹ máa ṣe nínú ẹ̀ ó máa kọ́lé wa Orísun estate ó máa gun mọ́tò ah ah wàá tún gara ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o hey time na money àsìkò tá a dẹ̀ rí yìí kò dúró de anybody ẹ jẹ́ jẹ́ ká máa ṣọ́ra ṣe tọ́dún bá ti ń bọ̀ yìí oríṣiríṣi nǹkan la máa rí oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń ṣe ẹ ṣọ́ra fọ́ọ̀rẹ́ àwọn tẹ́ bá mọ̀ rí ẹ má tẹ̀lé wọn ẹ máa dágbére bí tẹ́ bá ń lọ nílé ẹ jẹ́ kọ́ mọ̀ pé ah lágbájá jáde o Agége ló sọ pé òun fẹ́ lọ o ọgbà ló sọ pé òun fẹ́ lọ kó ṣe pé kó dágbére ọgbà kọ́ lọ bẹ́ẹ̀ ní Port Harcourt Ọlọ́run má jẹ́ kéèyàn rí nǹkan tí ò ẹ máa sọ pàtó ibi tẹ́ ẹ lọ ẹ̀yin náà dẹ̀ ti rí i pé àkókò ọyẹ́ náà mò ń rùn ó ti ń wọlé dé wẹ́rẹ́ di wẹ̀rẹ̀ ní ti vertically ẹ jẹ́ ká máa mọ bá ṣe máa ṣe tẹ bá ń tọ jẹnẹrétọ̀ ẹ má gbé fóònù síbẹ̀ tẹ bá wà ń di gáàsì pẹ́ ń dáná ẹ gbé fóònù yín kúrò gbogbo nǹkan tó lè mú ná ẹ máa sá fún wọn ẹ máa paná yín dáadáa tẹ bá máa jáde ẹ paná ẹ̀yin náà ti mọ̀ pé ń gbà míì wọ́n lè gbé high voltage wá ó dẹ̀ lè jẹ́ lónìí tó bá di pé wá lọ́tọ́ gbogbo náà lélẹ̀ ọlọ́run má jẹ́ kí a jàǹbá náà gbogbo ayé tèmi àkókò dust náà dé láwa àyà kú dust <laughs> ẹ máa bomú yín tẹ bá ń jáde ẹ wo ilé ti yá náà ni ẹ mú gbàládùra wípé ọdún tuntun tó ń bọ̀ yìí láyọ̀ láyọ̀ láyọ̀ ni ó máa bá wa ó di next year kí tuntun rí yín <laughs> máa pàdé ní next year èmi tí tọ́ta ẹ̀ka kújẹ́rẹ́ ọmọbìnrin wọn ti da ọkújẹ́rẹ́ asoro fete fete. small but mighty Miliki Express code dẹ̀bọ̀ loaded ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún ẹjọ́ dọ́là Àyìnkẹ́ queen of talk ẹ fẹ́ wo gbogbo àwọn ṣẹ́wà lálọ́kọ̀ọ́jọ̀kan ẹ lọ sí wwwyoutubecom tv www.facebook.com slash Orisun lórí Twitter àti IG ẹ tẹ̀lé wa at Orisun TV ẹ darapọ̀ mẹ́mi náà lórí social media ẹ láì page mi lórí Facebook Àyìnkẹ́ Dayo on IG at Àyìnkẹ́ Dayo Kujore lórí Twitter at Tosi Kujore ká tún fire pàdé lọ́dún tó ń bọ̀ twenty twenty mo kí wa kú ìpalẹ̀mọ́ ọdún tuntun happy new year in advance láyọ̀ la fi máa wọ ọdún tuntun ó dọ̀dún tuntun ká tún tó ríra wa o ẹ ò lágbára ọlọ́run àní sunkún àní ṣọ̀fọ̀ àní rí ogun ìkáwọ́ lórí fẹsẹ̀